asalaamu alaykum wa rahmatulahi wa barakatu akínyínlé káàbọ̀ sórí ètò alilmu nurun ètò tí ọlọ́run bá ní kí a máa mú wá sí etí ìgbọ̀yìn láti lè ṣe tí ẹ ti ń gbọ́ wa yìí tó ń ṣàlàyé fún wa kí lọ́lọ́run bá ń fẹ́ fún wa kí ni ò fẹ́ eléyìí ni àwọn àlàyé tí a ti ń ṣe é bọ̀ fún wa láti ìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ lónìí a tún tẹ̀síwájú pẹ̀lú irúfẹ́ àlàyé báyìí Abu Sumayya Murtada Alim òní orúkọ tèmi fún àlàyé àbí fún ìbéèrè ẹ lè pe nọ́mbà yìí zero eight zero five three one zero eight nine one zero tàbí ká pe zero eight zero two seven two seven four one one two lónìí a tún ti wà ní kalẹ̀ ìmáàmù wà ní kalẹ̀ pẹ̀lú mi tá a tún jọ ṣe ètò lónìí kí ọ̀run kí ó ṣe nírọ̀rùn láti ṣe bisimilayi náà. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah wa baad adapẹ fun ọlọ́run ọba atọrọ kí a ti gẹ fún anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn eléyìí akínyẹn olùdó wa ní ilé kí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kó má ṣàlàyé gba àwẹ̀ ramadan èyí tá à ń gbà yìí kọ́lọ́n kó má ṣàgbà ní ìjọsìn fún wa kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ní ayé kó sì jẹ́ kí a bá dodo iṣẹ́ olóore wa nínú ibi tí ó ti wúlò fún wa níjọ́gbìn alkiyama lẹ́ni pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala á tún tara ṣàṣà lọ sínú ẹ̀kọ́ míì nínú àwọn ẹ̀kọ́ pàtàkì nínú àwọn ẹ̀kọ́ yìí tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam èyí tó fi kọ́ wa ẹ̀kọ́ títò ní yóò ní bá ṣe pẹ̀lú àwọn nǹkan tí a lè má ṣe lójúmọ́ tó sì jẹ́ èyí tó jẹ́ ọ̀gá jùlọ nínú ìjọsìn èyí tá a máa ń ṣe lójoojúmọ́ ní pàtàkì jùlọ ìjọsìn ti àfaraṣe tó jẹ́ orígun kejì nínú orígun òpó Islam arikpa anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní ẹ̀sìn islam orí òkú márùn ni ó dúró lé lórí àkọ́kọ́ ń bẹ̀ ní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba kò pé méjì kò pé mẹ́ta kò ní orogún kò lẹ́gbẹ̀ra bákan náà ká nígbàgbọ́ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni bákan náà ẹ̀rọ sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni lẹ́yìn eléyìí orígun kejì náà ni kọ́mi sọ̀la ìrun kíkí ló fi jẹ́ pé àwọn ẹ̀kọ́ tí a fẹ́ sọ lénìí ó ní bá ṣe pẹ̀lú ìrun tí a máa ń kí gẹ́gẹ́ bí mùsùlùmí òun la fi pe àkọlé rẹ̀ ní adabul mashi ila salati àwọn ẹ̀kọ́ bá a ṣe máa ń lọ sí mọ́sálásí láti lọ kírun àkọ́kọ́ sọ̀látùl jamaa ìrun tó jẹ́ kákírun pẹ̀lú jamaa nínú ọ̀ràn yẹn sì ni gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe fi kọ́ wa tábàwọn hadith Abi Hurairah radiyallahu anhu wọn ni arákùnrin kan tó jẹ́ afọ́jú ó wá bá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kó wà nábì innahu laysa li qaidun yaquduni ila al-masjid ó ní òun ò rí ẹni tí yóò máa ṣàtọ́nà òun wá masalasi ó wá ń béèrè ìyọ̀ǹda lọ́wọ́ anábọ̀ Muhammad pé kó ń jókòó sílé kó máa fa adìnnàlà ànábì wa yọ̀ǹda fún un arákùnrin ìbò ṣe wá kọ̀yìn tó ń lọ wọn muhammad sallallahu alayhi wa sallam wá ní ká pè wá ìpè àtẹ̀sùmọ̀ ò nìdá tábà pẹ̀rùn ní mọ́ṣáláṣí ìjọ máa ń gbọ́ ó ní nàám ànábì ní idan fati tó bá rí bẹ́ẹ̀ wàá máa kírun ní mọ́ṣáláṣí ibi ni àwọn onímọ̀ ti fàáyọ wípé tó bá jẹ́ pé ẹni tó jẹ́ afọ́jú tánàbí muhammad sallallahu alayhi wa sallam tó bá ṣe ní ọ̀ranyàn fún un tó bá kà ń pa fún un láti wá kírun ní mọ́ṣáláṣí bó wà ní tẹ́ni tó jẹ́ pé ó jẹ́ abarapá tí ò fọ́ lójú tí ò rọ́ lẹ́sẹ̀ ajẹ́pẹ́ gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí òdodo lọ́kùnrin ọ̀ranyàn ni fún wa láti kírun ní mọ́ṣáláṣí eléyìí abdullahi bin mas'ud radiyallahu anhu ló fi ń sọ nínú sahihu ti muslim ó ní allamana rasulillah sallallahu alayhi wa sallam súnana lèhúdà ọlọ́nàbíwá muhammad sallallahu alayhi wa sallam ó ti kọ́ wa ní àwọn ìlànà àtẹ̀lé téèyàn fi dẹni ìmọ̀nà ìlànà téèyàn tọ̀ téèyàn fi ṣòrere níwájú ọlọ́run láyé talkiyama wọn ni wa inna min súnana lèhúdà as-salatu fi masjid alladhi yudhanu fi ó nínú ìlànà tá a gbọdọ̀ tẹ̀lé tá a fi mọ̀nà tá a fi dẹni ìmọ̀nà tá a fi dẹni ìyọnu sí níwájú ọlọ́run ó náà ní ká máa kírun ní mọ́ṣáláṣí tí wọ́n ti ń pèrún ó ní wa ma minkum min ahadin illa walahu masjidun fi bayti ó ní àwa ń wò lé ní ó fẹ́ máa sẹ́ni kankan tí ó máa fi mọ́ṣáláṣí nù lé ó ní walaw sallaytum fi masjidikum wa taraktum walaw sallaytum fi buyutikum wa taraktum masajidakum taraktum sunnata nabiyyikum nítorí kálukú bá wá ń kírun nílé tí ò bá lọ mọ́ṣáláṣí lọ kírun pẹ̀lú jàmáà gbogbo bá ń kírun nílé tí ò lọ kí jàmáà lọ́kùnrin ló ti pa súnà ànábì tì nìyẹn wàlá ò tọ́ra tó ń súnà ànábì yìí kó ń la dọ́là tó ń tẹ́ bá wá pa súnà ànábì tì ẹ̀ẹ́dẹ̀ ní ìṣìnà kọ́lọ́n kó má sọ wálẹ̀ ní ìṣìnà eléyìí ni àwọn onímọ̀ fi sọ pé ọkùnrin tó jẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn lọ kírun pẹ̀lú àwọn jàmá ní mọ́sálásí ó ṣe ńlá wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ oríṣiríṣi oore tó ń bẹ fún wa nínú ká kírun tábà wọnú àdìsí Uthman ibn Affan radiyallahu anhu wọ́n lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ni man tawadda'a lis-salat fa asbagha al-wudu' thumma masha ila as-salati al-maktubati fa sallaha ma'a an-nas aw ma'a al-jama'ati fi al-masjid ghafara Allahu lahu dhunuba usman bin affan radiyallahu anhu nínú àdéhùn eléyìí wọ́n lànà bí wa muhammad ní ẹ̀ tó bá sàlùwàlá dáadáa nílé ẹ̀ tó wá lọ sí mọ́sálásí tó rìn lọ mọ́sálásí ó wá kírun pẹ̀lú jama ọlọ́ọ̀bọ forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ọlọ́ọ̀bọ fi jìn eléyìí ó ń tọ́ka fún wa pé ìrun jama nínú tó ṣe pàtàkì púpọ̀ tó ní ládàá púpọ̀ fún wa ni nínú àkọọ́lẹ̀ mi ọlànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlànàbí sọ pé man salla al-isha fi jama'atin faka'annama qama nisfa al-layl ìrun ìṣá ìtìyàn bá kì ní jama wọn ó fún yàn lẹ́sàn-án nígbà tíyàn fi gbogbo ìlàjì òru tíyàn fi jọ́sìn wọn ni wà máa ń sọ́là sọ́láta sọ́bọ̀ fi jàmá ẹni tó bá wá kírun sóbè wà máa ń sọ́là sọ́bà fi jàmá àti ẹni tó bá wá kí sóbè pẹ̀lú àwọn èèyàn fàkà ànà máa sọ́là lẹ́yìnlá kọ́lá wọ́n tún fún ní ẹ̀san wọn náà fi gbogbo òru òfìjọ́sìn ó túmọ̀ sí pé péyàn bá kí sóbè ní jàmá ó kí sọ́látù lè ṣáà náà ní jàmá ẹ̀san gbígbà tí yàn fi gbogbo òru ìjọ́sìn fọlọ́run ọba òní ò máa ní eléyìí ń sọ pàtàkì kákìrún ní jama bẹ́ẹ̀ náà tábà wọn hadith abdullahi bin umar radiyallahu anhu wọn lánàá bá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gbọ́ ṣe wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ mọ́ bukhari àti muslim anabi ni salatul jamaati afdalu min salatul fadhi bi sab'in wa ishrina daraja wọn lánàá bá muhammad ní irun jama olóore jìrún àdàkí ní ìpànà mẹ́tàdínní ọgbọ̀n ìpànà twenty seven ó túmọ̀ sí kan tó bá kírun ní jama òun lọ́lá nígbà twenty seven jẹ́ tó dáa kílọ̀ àwọn àhàdísì wọ̀nyí wọ́n fi hàn wá pàtàkì ìrun jama kákírun pẹ̀lú àwọn èèyàn ní mọ́ṣáláṣí kí wàá ní àwọn ẹ̀kọ́ èyí tó bá ṣe pẹ̀lú lílọ sí mọ́ṣáláṣí láti lọ kírun pẹ̀lú àwọn èèyàn ní jama nínú àwọn ẹ̀kọ́ èyí tí a kọ́kọ́ mẹ́nu ó náà ní terkul amal inda hudori òun náà ní ká pa iṣẹ́ ayé tì tí wọ́n bá ti pè rún ọlọ́ba subhanahu wa ta'ala sọ fún ọ́nà al-Qur'an al-Karim ọlọ́ba ní rijalun la tulihim tijaratun wala bay'un an dhikrillah ọlọ́ni àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ní ọlọ́run owó wọn títà rírà wọn kì í kọdí wọn kúrò níbi ìrántí ọlọ́run ọba tí í ṣe ọ̀run nínú suratul Jumu'ah ọlọ́ba ní idha fasaw ila dhikrillah wadarul bay ọlọ́ni tí wọ́n bá ti pé irun níjọ́ júmọ̀ ẹ tara ṣàṣà lọ síbi ìrántí ọlọ́run ọba títà rírà ẹ pàtì nínú ẹ̀kọ́ ìní pé tán bá ti pè wọn gbogbo ń tẹ̀dá bá ń ṣe láyé káfíkalẹ̀ ìyàwó Aisha radiyallahu anha oní kana rasulullah sallallahu alayhi wa sallam yakunu fi mihnati ahlihi wọn lànà ìgbà Muhammad a máa ran àwọn ará ilé ẹ̀ lọ́wọ́ tí ó máa bá wọn ṣe iṣẹ́ ilé fàyídà hadọrọ ti sọlá kọrọjà ilẹ sọlá ti tí àwọn bá ti tó anábì ọ̀pá gbogbo ti máa ń ṣe tí yóò lọ kírun kódà tó fún àwọn obìnrin tó jẹ́ pé lílọ mọ́ṣáláṣí kì í ṣe ọ̀ràn yẹn fáwọn nínú ẹ̀kọ́ ló wà pé tí wọ́n bá ti gbọ́ pípé ìrun lásìkò àkọ́kọ́ rẹ̀ kápá gbogbo tá a bá ń ṣe tí ọlọ́ni dhalikum khairul lakum in kuntum ta'lamun kẹ́ ẹ pa iṣẹ́ ayé tì fún ìrun òun náà ló lọ rẹ̀ tó fún yín tó yẹ pé ẹ̀rí pé gbólóhùn kan wà nínú ọ̀run wọ́n ní haya alẹ́lfàdà ẹ tara ṣàṣà wá síbi ọ̀la wá síbi eréere gbogbo ẹni tí ò bá ti pa ti ń ṣe ti ẹni tó ń sọ bèlèsánì làhàl ẹni tó ń fi ṣeṣe rẹ̀ sọ òun náà ni pé tó ń ṣe yẹn ibẹ̀ lórí eré wa kó dẹ̀ sórí eré bí nǹkan míì nígbà tí wọ́n bá ti pẹ̀rùn eléyìí nínú ẹ̀kọ́ ló wà. bákan náà nínú ẹ̀kọ́ lílọ sí mọ́ṣáláṣí òun náà ni àtàtà òhòrò fil bayt ká gbìyànjú ká sàlùwàlà ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé dandan lá mọ́ṣáláṣí la gbọdọ̀ ti ṣàlùwàlá kò sí ní tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ń ṣàlùwàlá kò ń lé olóore jẹ́ ẹni tó ń ṣàlùwàlá ní mọ́ṣáláṣí lọ. anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ń ṣàlàyé fún wa nínú àdéhìí Abi Hurairah radiyallahu anhu anábì ni man tatahhara fi baytihi ẹni tó bá ṣe àlùwàlá nínú ilé thumma masha ila baytin min buyutillah liyaqdiya faridatan min faraidillah tó wá rìn lọ sí mọ́ṣáláṣí láti lọ́ọ́ kírun kánà tó kò tó wà tá anábì nígbèsè tí bá ń gbé bó bá ti ń gbèsè àkọ́kọ́ tí ń gbé ẹ̀kejì tẹ̀lé kí ni ó máa ṣẹlẹ̀ anábì ní tàhótó kọtíà ìgbésẹ̀ ta kọ́kọ́ rẹ̀ wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún un ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí ni wọ́n máa fi ṣe tọrọfà ọ̀dàrọ̀jà wọ́n máa fi lékún nípò níwájú ọlọ́wọ́n bá eléyìí túmọ̀ sí pé kásàlù àlákùnlé nínú ẹ̀kọ́ ló wà bẹ́ẹ̀ náà èyí tó dáa jùlọ òun náà ni pé tá a bá fẹ́ lọ sí mọ́ṣáláṣí ká bọ́ sínú aṣọ tó rẹwà ẹlòmíín bẹ èyí tó dáa jù nínú aṣọ rẹ̀ yóò bọ́lẹ̀ yóò wá mú èyí tí ò dáa èmi ò mọ̀ lọ mọ́ṣáláṣí ní pàtàkì jùlọ lásìkò sọ̀látù subuh ọlọ́ba ń sọ fún anu suratul A'raf ọgbọ̀rọ̀ kejì al-Qur'an ayọ̀ ọgbọ̀n àtẹ̀yọ̀ kan ọlọ́ba ni ya bani Adam ọlọ́ba ni mo pẹ̀yìn ọmọ anabi Adam khudhu zinatakum inda kulli masjid ẹ bọ́ sínú ọ̀ṣọ́ yín ní gbogbo ìgbà tẹ́ bá fẹ́ lọ kírun fọ́lọ́run eléyìí nínú ẹ̀kọ́ olówó iyebíye tá a gbọ́dọ̀ lò òun ló wà pé tá a bá fẹ́ lọ kírun fọ́lọ́run èyí tó dáa jù èyí tó wuyì jù nínú aṣọ ìlà máa ń wọ̀ torí ẹ̀rọ anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló fi ṣàlàyé fún wa nínú hadithi míì ipe gbogbo ẹni tó bá ṣe ìmára nílé bákan náà tó tún wá fi lọ́fíńdọ̀ Ọlọ́run sára tó bá lọ sí mọ́ṣáláṣí ẹ̀san ńláńlá ẹ̀san olówó iyebíye ìní òní níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala bákan náà nínú ẹ̀kọ́ ló wà ààrẹ àdéhìí ìdásùn yẹn tàbá lọ ẹ̀kọ́ nípa sọ̀látùl jumu'ah bẹ́ẹ̀ náà nínú ẹ̀kọ́ ni kasratul khuta ká má gbé ẹsẹ̀ ká má yára gbẹ́sẹ̀ ní mọ́ṣáláṣí kẹsípa ní ká má rìn bí dídìrín nítorí pé kéèyàn ó ẹsẹ̀ kọ̀ọ̀kan tá ń gbé mọ́ṣáláṣí tá à ń gbé lọ mọ́ṣáláṣí ládàá ni wọ́n fi máa kọ́lẹ̀ fún wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa náà àdìsí àbí musa alashari ó ní a'dhamu nnaasi ajran fi salati abu'aduhum fa abu'aduhum mamsha anabi lẹ́ni tó lóore jù nínú àwọn tí ń wá kírun òun náà lẹ́ni tọ́nà rẹ̀ jìn jù torí pé tọ́nà rẹ̀ jìn jù ìgbésẹ̀ tí ó gbé yóò ju tẹ̀ntì ọ̀nà tiẹ̀ súnmọ́ lọ nínú àkọọ́lẹ̀ tàbí ọ̀rẹ́ ìrọ̀ ẹnu sọ muslim anabi ní alama yamhu Allahu bihi al-khataaya anábì ní ẹ jẹ́ kí n júwe fún yín àwọn nǹkan tọ́lọ́run fi máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ́ wa yarfa'u bihi ad-darajaat tí máa ń fi gbé èèyàn gan nípò níwájú rẹ̀ anábì ní isbagul wudu ala al-makari wọn náà ní ká ṣe àlùwàlá kódà kódà kó jẹ́ ní òtútù anábì ní wa kathratul khuta ila al-masajid wọn náà ní ká tún gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ lọ́sí mọ́sálásí torí ẹ̀ lọ́ọ́ fi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ìdílé kan tí wọ́n ń pè ní Bani Salama ọ̀nà wọn jìn sí mọ́ṣáláṣí àwọn ń gbà á lérò pé àwọn fẹ́ wá mọ́ṣáláṣí kan sí tòsí anábì wọn sọ pé yá Bani Salamata diyarukum tuktabu atharukum ẹ̀yin Bani Salama ẹ mọ̀ wulẹ̀ wá ilé sí tòsí mọ́ṣáláṣí wọ́n fẹ́ wá ilé sí tòsí mọ́ṣáláṣí ni kì í ṣe pé wọ́n fẹ́ kọ́ mọ́ṣáláṣí anábì diyarukum ilé tẹ̀ tí wọ́n tọ́nà yín jìn ẹ̀dùn bẹ̀ náà tuktabu atharukum gbogbo ìgbésẹ̀ yín ládàá ni yóò máa jásí fún yín níwájú ọlọ́run ó túmọ̀ sí pé kì í ṣe àwíjàre fún yàn pé ilé mi jìnnà sí mọ́ṣáláṣí ká mọ̀ wá lọ bó ṣe jìnnà síhùn bẹ́ẹ̀ náà láti ní ẹ̀san tó pọ̀ sí níwájú ọlọ́run wa subhanahu wa ta'ala aqulu ma tasma'una astaghfirullah li wa lakum assalamu alaykum wa wa barakatuh.